Hmm? ó yá ẹja tún gbọ́. sọ bí mo ṣe ń sọ fún yín ìtàn ilé ayé Gbẹ́ngà Àlùkò ni mo ń wá fún yín mo mọ̀ bí ẹni mo wó ni mo mọ̀ bí ẹni mo iṣan ọrùn ènìyàn ni olórí burúkú àmukùn mẹ́kọ̀ ẹni téèyàn sá fún ẹni àìjírí ẹni àìjíkò ni. Hmm ó ní bàbá ṣé jàmáìmà ni ó ní bá sísá mi adé ọmọ Táyọ̀ sísá mi welcome on board ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa gbogbo yín sísá mi Bàsúnà Àlímà ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa mo rí yín mo yọ̀ ẹ ṣé o ṣé gbórúkọ tó pé bàbá ọmọ ẹ̀ àbí ẹ gbọ́ torí ọ̀rọ̀ amadu lẹ́nu wọn ẹ ẹ ń sá ẹ sọ pé kínní ṣé nǹkan tó sábọ̀dù ń ṣe dáa obìnrin mélòó ló lè ṣe irú ẹ̀ wàá máa gbé bàbá ọmọ ẹ sórí live chat wàá gbé bàbá ọmọ ẹ wá sórí show wàá máa ṣépè wàá máa pè lóríṣiríṣi orúkọ wàá máa ṣépè fún àbí nǹkan tí Bímpé máa ń sọkọ nìyẹn Mr Gbẹ́ngà Àlùkò tí ẹ̀ ń wò lókè yìí òun ni Bímpé bí ọmọbìnrin ẹyọ kan tó ní fún òun ló bí fún ẹ dẹ̀ gbọ́ orúkọ tí Bímpé pè ń bíbà ẹjẹ́ àtúntò gbọ́ bóyá àgbọ́ dáadáa ẹjẹ́ àtún gbọ́. mo ń wá fún mi mo mọ bí ẹni mo wó ni mo mọ bí ẹni mo iṣan ọrùn ènìyàn ni. sísá mi tolúwa ni olórí burúkú amukun mẹ́kọ̀ọ́. wọ́n ní láti gbọ́ bẹ́ẹ̀ mò ń sọ̀rọ̀ mò ń gbọ́ bóyá. mo mọ̀ ọ́ bí ẹni mọ iṣan ọrùn ènìyàn ni mm-hmm. olórí burúkú amukun mẹ́kọ̀ọ́ ẹni téèyàn sá fún ẹni àìjírí ẹni àìjíkò ni. Ah, ah. bí n pé gba wèrè mi gba wèrè lórí pé abímọ fúnra ẹni àbímọ fúnra ẹni báwo ni arákùnrin ṣe jẹ́ olórí burúkú amukun mẹ́kọ̀ọ́ àà ah, ṣé bóbìnrin tó láfaradà ni wọ́ ṣe pé sábọ̀dù ni ó dá eh? ṣé bí sábòdù mo rò pé wọ́n ló sọ àwọn ẹ̀yin náà máa ń sọ wípé ẹ̀yin pásítọ̀ ẹ má ọ̀rọ̀ ẹnu mi ni ẹgbẹ́ ẹ má wò wá mi òun ni ẹ́ ọkọ tó bímọ fún ló ń sọ̀rọ̀ ẹ̀ ń bíbá ẹ̀ wípé olórí burúkú ènìyàn ni má ṣàǹfààní amòkùnmẹ́kọ lẹ́ni tó bí ọmọ fún tọmọ ẹ̀ ń bẹ lábẹ́ ẹ̀ tó ń bẹ nínú ilé ẹ̀ ló wá ṣe ṣòfún ló dẹ̀ tún gbéṣẹ́ pè ó máa lẹ́ẹ̀tì kẹ́ ń bíbá ilé ni ó máa fẹ́ lẹ́ẹ̀tì kẹ́. ayé gbẹ̀ngà àlùkò ni mo ń wá fún mi mo mọ̀ bí ẹni mo wó ni mo mọ̀ bí ẹni mo iṣan ọrùn ènìyàn ni olórí burúkú amukun mẹ́kọ̀ọ́ ẹni téèyàn sá fún ẹni àìjírí ẹni àìjíkò ni kí n rí káàpẹ̀ fún ẹ̀yin tó bá jẹ́ wípé ẹ tí ìgbà ẹ bá wa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sáré kí yín áńdà látàjọ. God bless you ẹ kò kò ṣe kúlé forí gbá torí gbèpè ọláyíká ó wà ẹ káàárọ̀ ẹjẹ tiẹ kò ṣe kò ṣe kúlú forí gbèpè <laughs> ah, wọ́n máa forí gbèpè ní àwọn ọ̀tá wa hmm. tai tai ògèdìgbọ̀n how are you anyway Toyin Adejare, Linda Adediwura, you're welcome. Victoria Johnny Johnny, and all the rest of the people that are going to be commenting later. Ashabi Flower Johnson, God bless you. So, ẹ bá mi share This story is to empower women. Is to empower women and to encourage men that have it at the back of their mind that when you come to the diaspora, women can be used and dumped and be used and dumped and be used and dumped. Um, so now, so this man so women cannot be used and done a kì í ṣe nǹkan ṣeré fún ọkùnrin we are not we are not their toys and we should shouldn't be stereotyped as their toys or things that they can say ah tó bá di ijọ́ kan because they have this entitlement something something in their head pé ah ọkùnrin o tọ́mọ bá dàgbà ah mo jù bàbá that is tọ́mọ bá dàgbà mo jù bàbá my happiness is what matters to me at this point in time. You understand? My happiness is what matters to me. I'm reading comments and I'm going to be blocking. I will even say, I will even tell anybody that I'm blocking. I will just block you. Because ṣẹ́rí ẹ̀yin tẹ́ nǹkan kọ́mẹ̀ntì rádaràda yẹn ẹ̀yin gan ni ekure tí ẹ̀ dá tí ẹ̀ dá tí ẹ̀ gbádùn how are you omega child sarah nusa frank ẹ̀yin lẹ̀ dá ẹ̀ dá ẹ̀yin náà ń pè ní ẹ̀ dá nínú ilé ẹ̀ tún olórí burúkú amukùn mẹ́kan. mo rò pé ẹ ń gbọ́ nǹkan tí à ń play yìí ẹ ń gbọ́rọ̀ tó ń sọ nípa ẹni tó bímọ fún ìbéèrè mi fún Bímpé ni pé kí ló dé tó ṣe máa jáde tó ṣe jáde wá ṣe irú ṣó yìí fún bàbá ọmọ ẹ kí ló dé tó fi jáde lè wá ṣe irú ṣó yìí fún èèyàn tó pè ní bàbá ọmọ ẹ ẹ ìgbà tó jẹ́ pé ó ní nǹkan tí wọn náà máa ń sọ ní gbogbo ìgbà ẹ mo rò pé ẹ ń gbádùn ṣó yìí ẹ máa gbọ́. ọkùnrin yẹn ni you're welcome thank you fún lẹ́ẹ̀bùlà ni gbogbo àwọn ọkùnrin tí mo fẹ́ tó bá jẹ́ nàìjíríà ni wọn ò tó súnmọ́ bíi tí mo wà àwọn tí mo bímọ fún wọn ò tiẹ̀ tó súnmọ́ bíi tí mo wà wọ́n ti rò bí lẹ́ẹ̀bùlà ni àṣà òkè àtiwá àtiwá náà nìyẹn let us humble ourselves. ó kúrò ó padà ó tún ráyè padà ó gba ìsànyán ó gba bẹ̀dẹ̀ Jámánì ọjọ́ wọn ọjọ́ wedding ọjọ́ kejì wedding ló gbé obìnrin wá sínú ilé ìyẹn ìyẹn gba. kí n tó máa bọ́rọ̀ mi bọ̀ ṣé ti ń rárá nǹkan tó fa ìlara ṣé ti rí nǹkan tó fa ìlara ṣé ti rí ara nǹkan tó fa ìlara lẹ̀ rí yìí because ṣé ti rí sí wípé <laughs> ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ìgbà tí Bímpé gbé ṣó yìí wá Bímpé náà fẹ́ dára ẹ̀ sílẹ̀ bíi màmá wípé bóyá tóun bá wá sọ̀rọ̀ máa yìí ẹ àwọn èèyàn wọ́n máa wọ́n máa fi fóun wọ́n máa ṣe kíní kan àwọn èèyàn á gbé kiri àwọn èèyàn á gbé kiri á láwọn kan tí wọ́n máa bá Mr. Gbénga jà á láwọn kan tó máa support òun ṣe ti understand but Bímpé gbé ọ̀rọ̀ yìí wá jẹ̀bẹ̀jẹ̀bẹ̀ kò sẹ́ni tó gbà lọ́wọ́ Bímpé àwọn èèyàn ò tiẹ̀ gbọ́ Bímpé pípé kankan ṣẹlẹ̀ mi rò pé èèyàn kankan share show yẹn àbọ̀ máa ṣe update fún rárá rárá so gbogbo orú nǹkan yìí ló fa ìlara oríṣiríṣi ló ti gbé wá bọ̀ bí n pé ó ń lulẹ̀ nídìí ẹ̀mí ẹjẹ́ a máa gbọ́ bọ̀. èlò gbé obìnrin wá sínú ilé ìyẹn ìyẹn gba ó bàwò jẹ́ mọ́ lọ́wọ́ ìyẹn bàwò jẹ́ mọ́ lọ́wọ́ bí yẹn ṣe bàwò jẹ́ mọ́ lọ́wọ́ please i'm on the live chat and i don't want anybody here at this time. what's about. I don't want anybody here this time. ọmọ ẹ ló wáá bà yẹn o tí wọ́n máa ní ẹ ẹ sábọ̀dọ̀ kọ́ àwọn ọmọ ẹ lẹ́kọ̀ọ́ ẹ̀yìn yóò mímí mọ̀ bóyá ẹ ń mú point ẹ ń gẹ̀ẹ́tì show yìí bí mo ṣe fẹ́ ẹ ti rí i pé ẹ sábọ̀dọ̀ kọ́ àwọn ọmọ ẹ lẹ́kọ̀ọ́ ó ní òun wà lórí live chat ó lóun wà lórí live chat ọmọ yẹn ní kí ló ṣe nípa kí ló ń sọ̀rọ̀ fún nípa lórí ọ̀rọ̀ kìíní ó ní láti fòdìde kó lọ bá because ọmọ yẹn ready láti bá jà ọmọ man yìí ó rẹ́dì láti bàjà pé ó gbé ẹjọ́ bàbá ẹ̀ wá síta lórí pé ó fẹ́ ṣe bí ẹsà board man yìí ò ṣe nǹkan tí Gaddafi ṣe fún màmá fún Bímpé Bímpé kàn fẹ́ wá fi bàbá oníbàbá gba star lórí Facebook Bímpé fẹ́ wá fi bàbá oníbàbá gba star lórí Facebook ṣó ti yẹ yín sìn lọ́mọ ẹ̀ ṣe bínú wípé kí ló ṣẹlẹ̀ kí ló kí ló kí ló sọ ń pa bàbá òun ẹ máa gbọ́ lọ ẹ máa ẹ gbọ́ nǹkan ẹ gbọ́ ohun ọmọ yẹn. mo lọ́wọ́ bí yẹn ṣe gbàwé jẹ mọ́ lọ́wọ́ please i'm on the live chat and i don't want anybody here at this time. what's about. say i don't want anybody here at this time. why you getting angry. ó ti ti ọmọ wọlé ó ti tilẹ̀kùn mọ́ ó ti ti. so bí yẹn ṣe bá. ṣe ti rí ṣe ti rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé wọn náà máa fi sọ̀rọ̀ ṣé ti rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyé wọn ló máa fi ló máa fi ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ẹ́ fi bú màmá ṣẹ́yìn ti rí hmm? ṣé ti rí pé ó ti ti ọmọ ó rọ ọmọ yẹn sínú ilé ló tilẹ̀kùn mọ́ sẹ́yìn torí yẹn rẹ́dì láti ṣe wèrè fún pa ẹ ṣí eré ní mọ́mì kí ló kí ni dájú òun ṣe fún ẹ ṣẹ́yìn náà ti rí sí ṣẹ́yìn náà ti rí wípé ó ṣáà fẹ́ dàbí aláṣàbí ó fẹ́ dàbí ẹ wọ́n wò kókè kóun tún lo ìyẹn bóyá ọ̀rọ̀ Gaddafi tí màmá máa ń sọ làwọn èèyàn ṣe love màmá làwọn èèyàn ṣe ń support màmá kóun náà gbé yẹn wá kóun náà wá sọ ọ́ ṣe ti rí i pé ọmọ yẹn wá bá fa wàhálà ẹ jẹ́ àtúbẹ̀ yẹn gbọ́ náà ká fi rẹ́rìn-ín ẹ jẹ́ àtúbẹ̀ yẹn gbọ́. jẹmọ lọ́wọ́ bí yẹn ṣe bàwí jẹmọ lọ́wọ́ please i'm on the live chat and i don't want anybody here at this time. what's that about. i don't want anybody here at this time. why are you getting angry. <laughs> ṣe ti gbọ́ ṣe bá gbọ́ olùlù ṣe bá gbọ́ olùlù. bí ẹ ṣe bà ìwé yẹn jẹ́ mọ́ ní ọwọ́ nìyẹn ó gbéra ó kúrò ní Germany gbà tí yẹn bá ìwé yẹn jẹ́ mọ́ lọ́wọ́ ó ṣàṣeṣeṣe ní Germany ó tún gba Iceland lọ láti Iceland ọ̀rọ̀ obìnrin náà ló lé ló ṣe ló mu ló mu kúrò níbẹ̀ please I just I don't want anybody here. ọmọ yẹn ti padà wá ọmọ yẹn tún ti padà wá ọmọ yẹn ti padà wá ṣé é gbọ́ ẹ tún máa gbọ́ ẹ máa <laughs> story ti dàrú o <laughs> bíi pé ó ṣàfẹ́ dàbí màmá ṣé tí rí pé gbogbo ọ̀nà ni bíi pé ti wá ẹ mọ̀ pé gbàkan ló ń pe ní màmá nà master ló ń kí yín o màmá nà master màmá nà master. <laughs> ṣe òkú màmá jẹ́ màmá náà mafia òun á ní òun màmá náà masta ló ń kí yín o màmá náà <laughs> masta ló kí yín ọmọ ti pa <laughs> ọmọ ti padà wá ẹjẹ́ á gbọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. láti Iceland ọ̀rọ̀ obìnrin náà ló lé ló ṣe ló mú ló mú kúrò níbẹ̀ please I just I don't want anybody here. this is a family issue. don't need to be funny. why you hitting me etí wọ́n nara wọn wọ́n nara wọn. ṣe rí àárín a máa kọ̀ tẹ̀ síta ṣebí ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ sábọ̀dù ó ti fún lẹ́sẹ̀ lẹ́nu ó ti fún un lẹ́sẹ̀ lẹ́nu ọmọ Esabod ti fún un lẹ́sẹ̀ lẹ́nu ó ti torí ẹ̀ ló ṣe lo nose mask torí ẹ̀ ló ṣe lo kinní kan torí ẹ̀ ló ṣe ṣe kinní kan àbí àbí bẹ́ẹ̀ kọ́ àbí bí àṣàrà àfa Saheed àbí ẹ tó bá dọ̀rọ̀ ọmọ ẹ ti fún lẹ́sẹ̀ lẹ́nu ẹ òun náà lélẹ̀ tó ń ṣẹlẹ̀ bíbá torí pé kí ni bí n pé torí pé kí ni o fẹ́ fi ọ̀rọ̀ Mr. Gbẹ́ngà lùkòkò o fẹ́ fi ọ̀rọ̀ máà yìí o fẹ́ fi dàbí Esabod o wò pé kí wọn náà build empire ẹ lórí Facebook ibo ló ti gbọ́ tí Esabod ti dòdòkúdò ẹ́ ibo ló ti gbọ́ tí Esabod ti dó ìdókúdò kúnyà Àníkẹ́ Adé ọmọdé ẹ lọ mọ́ ọmọ school o kẹ máa gbọ́ ṣòpẹ́ lẹ́lẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ ẹ jọ. <laughs> ṣẹ́tì ṣẹ́tì rí ẹja máa gàn ẹja tún bẹ̀rẹ̀. tó bá jẹ́ nàìjíríà ni wọn ò tó súnmọ́ bíi tí mo wà àwọn tí mo bímọ fún. ṣé ń gbọ́ àwọn tóun bímọ fún tó bá jẹ́ nàìjíríà ni wọn ò tó súnmọ́ bíi tóun wà bọ̀ lórí lẹ́vù làwọn wà ṣóye yìí sí kí ni kí ni ìwọ ṣé ẹ wo máa yìí kẹ́ ẹ wo bíi pé ta ni ò tó súnmọ́ra wọn tó bá jọ́kùnrin jó nídòkúdò ta ni ò yẹ kán súnmọ́ra wọn náà àwọn méjèèjì ta ni ò yẹ kó ń sún mọ́ra wọn nínú àwọn méjèèjì ẹ̀yin náà ẹ wò ó ẹ wo jéènì jápé yáwé jura lẹ́gbẹ̀ẹ́ máa yìí tó ó yá ẹ jẹ́ a máa gbọ́ ṣó yìí lọ a máa ṣe a máa ṣeré a dẹ̀ máa ṣe ṣó ẹ ṣe rí ibi tọ́mọ ẹ̀ tí ń ná yẹn a máa kọ̀ tẹ̀ síta a máa gbé jáde ẹ̀ rí i ó súnmọ́ bíi tí mo wà but europe level àníyàn ṣàkókè àtiwá àtiwá náà nìyẹn let us humble ourselves ó kúrò ó padà ó tún ráyè padà ó gba ìsànyán ó gba bẹ̀dẹ̀ Jámánì ọjọ́ wọn ọjọ́ wedding ọjọ́ kejì wedding ló gbé obìnrin wá sínú ilé ìyẹn gba ó bàwò jẹ́ mọ́ lọ́wọ́. kí ló fa gbogbo sítórì yìí èèyàn fún ẹ lóyún ẹjọ́ ṣeré ọwọ́ lásán ẹ ẹjọ́ ṣe one night oyún dẹ̀ dé nìyẹn ó fún ẹ lóyún kí ló fa kí ló wá bá gbogbo adúrú sítórì yìí dé tó wá ń sọ sórí ẹni ẹlẹ́ni torí pé ó fẹ́ fi gba. èmi bàwí jẹ mọ́ lọ́wọ́ bí yẹn ṣe bàwí jẹ mọ́ lọ́wọ́ please i'm on the live chat and i don't want anybody here at this time. what's about. i don't want anybody here at this time. why you getting angry. ọwọ́ ni kí ló dé tó ń bínú. bí yẹn ṣe bà ìwé yẹn jẹ́ mọ́ ní ọwọ́ nìyẹn ó gbéra ó kúrò ní Germany. ọmọ yẹn ń padà bọ̀. nígbà tí yẹn báwo yẹn gẹmọ lọ́wọ́ ó ṣàṣeṣeṣe ní Germany ó tún gba Iceland lọ láti Iceland ọ̀rọ̀ obìnrin náà ló lé ló ṣe. tẹ bá rí ojú ẹ ní bíbá inú tí ń bíbí ń pé gidi gan wípé ah, irú ọmọ wo lélẹ̀ tó fẹ́ẹ́ jáṣẹ́ fóun o irú ọmọ wo lélẹ̀ so ìbínú yẹn ti wà lára ẹ̀ ṣóye yìí sìn so ọmọ ń padà bọ̀ ẹ máa gbọ́ ló mú ló mú kúrò ẹ máa gbọ́ màmá náà master màmá náà master ẹ máa gbọ́ màmá náà màsà. ó ṣàṣeṣeṣe ní Germany ó tún gba Iceland lọ láti Iceland ọ̀rọ̀ obìnrin náà ló lé ló ṣe ló mu kúrò ńbẹ̀ please I just I don't want anybody to hear. this is a family issue just need to be funny why you. out of What are you doing? Just out of you. Get out of you. ó yá ta lọmọ ẹ wá ń ná báyìí ọjọ́ wo lẹ rí màmá táwọn àtọmọ wọn ń lọ mọ́ra wọn àwọn ọmọ yẹn á máa pọ́n màmá wọn lé ni wọ́n á máa pọ́n màmá wọn lé ni ni wọ́n máa ṣoríṣiríṣi wọ́n máa ṣeré tiwọn ọjọ́ wo lẹ rí tó ń lọ mọ́ra wọn bíi ti Bímpé àtọmọ ẹ̀ yìí àwọn tó lè máa ṣe lé ọmọ tó láyà láti wá bá lórí live chat tó ń ṣerú eléyìí fún bíi pé kí lẹ mọ̀ tó ń ṣe fún lábẹ́ ilé wọn àjọ máa nara wọn wá dúró tira wọn lọ́rùn ni ọmọ tó láyà láti wá bá lórí live chat kó máa bá ṣe nǹkan tó ń ṣe yìí ọmọ yẹn á dúró mọ́ lọ́rùn wọn àjọ máa nara wọn ṣeré nínú ilé ni ṣé ẹ ti rí i pé nǹkan tó ń ṣayé wọn náà fi ń sọ̀rọ̀ ṣé ti rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn náà fi máa ń bú màmá ṣé rí pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn náà fi máa ń bú màmá ẹ́ ah broda mi gori thank you ah ó ti pọ̀ pọ̀ pọ̀ thank you for the star god bless you sir ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ṣe rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé wọn náà fi máa ń bú màmá ẹjẹ́ àjọ wò ó ọmọ tó lórí láyà láti wá bá lórí live chat kí la máa ṣe fún nínú ilé bíbí ń pé ṣe ń lọmọ yẹn ń lagídí padà bó ṣe ń tì í nìyẹn lagídí padà nájọ́ ń fara nájọ́ ń fara wọn sọ́ọ̀tún fara wọn sósì ṣé ti rí nsìn wọn á dẹ̀ máa bú màmá àwọn ọmọ ẹ ti nà án àwọn ọmọ ẹ ti ṣe kinní kan àwọn ọmọ ẹ ṣe kinní kan ṣé ti rí o ṣé ti rí ìgbà tó mọ yẹn náà mọ̀ wípé bàbá òun ò ṣe nǹkan kan fún ẹ bọ̀ torí pé o fẹ́ wá di màmá náà master sórí Facebook o fẹ́ kẹ́gbẹ́jọ ìwọ náà wò pé bóyá kúwọ náà tún lo style yẹn kó o gbé Mr Gbénga Àlùkò wá kó wá sọ̀rọ̀ ayé ẹ̀ kó wá fi gba star lórí Facebook bóyá ìwọ náà lè ti from there ìwọ náà lè ní empire títì ẹ̀ ṣe ti ríran wò